الغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب aya yìí ẹ dákọ̀ jẹ́ ká lè kẹ̀kọ̀ mọ́ àyà àtàkọ́kọ́ tá a kà lẹ́ẹ̀kan tó ń sọ fún wa nípa fọ́nṣàn àwọn ìmáàmù ọlọ́run ní fi yóò tì nínú àwọn ilé kan yìí ni pé nínú mọ́sálásí àdínà ọlọ́run wa tó fara yóò tẹ̀ka wà ọlọ́run ọba ti yọ̀ǹda nínú àwọn ilé ọba yọ̀ǹda fún wa yìí pé ká máa gbé orúkọ ọlọ́run ọba ga ká sì máa ṣe ìrántí bákan náà ibẹ̀ ni a ti rí àwọn ẹ̀rọ ọlọ́run ọba kan àwọn tó ṣe wípé kátàkárà yìí dí wọn lọ́wọ́ ìṣòwò yìí dí wọn lọ́wọ́ láti má lọ inú ilé náà wọn a máa pààrà bẹ̀bẹ̀ gbòdúwú bẹ́ẹ̀ aṣọ lọ́sàn-án ni láàárọ̀ ni mo lè já níbẹ̀ kí ni wọ́n ṣe ń bẹ̀ yuqimuna ọmọ náà ti ọlọ́run ọba wọ́n ti ń sàkọ̀mọ́ fún wa yuqimuna sọ̀dà wọn a máa gbé ìrùn dúró wà ìta ìzàká nínú àwọn yìí náà nínú ìròyìn àwọn ẹni ọlọ́tàǹsọ yìí ni pé wọn a máa yọ zàká wọn a sì máa bẹ̀rù ọlọ́run ọba wọn a sì máa bẹ̀rù ọjọ́ tí wọ́n pàdé ọlọ́run ọba wọn ọjọ́ tí àtọkàn àtọjú tí ó máa bẹ̀rù ìyí ni pé ọjọ́ àkèyàmà nínú fọ́nṣàn mọ́sálásí ọ̀hún nínú hadithu Anas ibn Malik radiyallahu ta'ala anhu aláàfin sọkànjọ́ kan ní pé níbà yìí náà nahnu fil masjidi ma'a nabi sallallahu alaihi wasallam ó ní àwọn àlùmọ́sálásí pẹ̀lú níjọ́ kan pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ba ìdíjà àrọ̀bíyun fàkọ́ yaqulu fil masjid ó ní níbi táwọn àtọ̀ mọ́sálásí ń jọ́ náà bí lárúbáwá oko kan ṣe dénú lárúbáwá ti ń bọ̀ látoko bó ṣe dénú ó dé báyìí ó bá ń bẹ̀rẹ̀ sí tọ̀ ó dúró sí kọ́nà kan ní mọ́sálásí ibẹ̀ ní tọ̀ sí ṣe ń pe ará oko kò sí bí ó ṣe rí kò lè ju ara ilé tó bàbá yìí sara ọkọ káwọn náà wípé tó bá wá ní fíléèjì nìkan ni kódà ìyẹn lè wá nílùú mi gbà mí kódà ìyẹn wá ní pọ́ńtì mi gbà mí kódà ara ọkọ gẹ́gẹ́ bí ṣe máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwa àwa ará nàìjíríà gbàtàbádé sàwùjí tó wá rí wípé ẹlòmíì máa ń fáyìn ẹ̀ dífíkọ́tì yóò kàn sáà kò ní ibi tí ó sọ̀ sí torí kò sí tírélà bẹ́ẹ̀ sì ni kò sí àlòkù mọ́tò tó máa pààkì tó fi bàjẹ́ tí ó bẹ́ ẹ̀yẹ̀ tí ó tọ̀ so àwọn owó bàbá nìkan tó ti bẹ́ẹ̀ ní àwọn èèyàn wa wọ́n fún wẹ́yìn kò lè kàn yín mọ́ nígbà tó yẹ pé ní bàbá ti tọ̀ sẹ́yìn ìgiri so àìtí ìgbádùn inú lẹ́ta wà pẹ́lẹ́gbọ̀n àbẹ̀bọ̀ táwọn èèyàn náà sí rì wọ́n sì máa wẹ́ ẹsẹ̀ ìgiri tí wọ́n máa pọ̀ sí sáà pé àwọn bí làwọn náà bádàmí làwọn náà ará oko ni wọ́n níbi eléyìí tọ̀ káwọn ẹnìkan wáyé wọn bá fẹ́ ń tọ̀ lórí lẹ́sẹ̀ ìgiri àbí àwọn tí wọ́n rí sàgbé náà àníbà yìí pé ká má jáde mọ́ sallallahu alaihi wasallam ibi tá a fẹ́ lò gẹ́gẹ́ ni wípé nígbà tó parí bùkátà rẹ̀ tán ànábì wá pè pé kó wá ó wá ní inna hadhihi masajid àwọn mọ́sálásí tó rí yìí la tasluhu li shay'in min hadha al-bawl wal qadar sọ́rí àmà àmà tọ̀ ni àbí àmà ṣe ẹ̀gbin síbẹ̀ kò tọ́ fún wọn torí pé ààyè ọ̀wọ̀ ni wọ́n ààyè mọ́tótó ni wọ́n àwọn akílẹ̀mọ̀ wá sí níbẹ̀ ànábì sọ̀sọ́ kò sọ kò dá ilé ń dàn wípé nta yìí ṣe nìkan rárá ó sọ fún pé lèyí kò tọ́ lẹ́yìn náà ó wá tún kọ̀ǹtínú láti sọ wípé ní nta máa ń ṣe ń bẹ̀rẹ̀ dhikrullahi azza wa jalla wa salati wa qira'atul Qur'an gbogbo tí ń jẹ́ ọ̀nà àti ọlọ́run ọba ńlá máa ń sinú mọ́tálásí a sì tún máa kí wọn bẹ́ẹ̀ bákan náà a sì tún máa ń ka Al-Qur'an nínú mọ́tálásí gbogbo ilé ta wá sọ yìí pátápátá bá a ṣe lè ṣe nu mọ́sálásí bẹ́ẹ̀ náà láì nu ilé wa náà torí pé ìṣọ́ra wa sọ fún ọ̀sán lọ́nà sọ́nà wípé ká sọ ní àwọn apá kan àrùn wa kájú kó tẹ́ pé nínú ilé wa láti máa kí pàápàá jùlọ àwọn ọ̀nà wa nínú àwọn ìrun tá a máa ń kí gba ọrẹ nínú ilé ló ti dàbí ká máa kí àwọn ilé yìí àmọ́ àwọn ọ̀rẹ́ yẹn fún ọ ẹni pàápàá jùlọ fọ́kùnrin inú mọ́sálásí ọ̀dọ́ ti dáa jù káwọn kí àwọn obìnrin náà kò sí láìpẹ́ káwọn náà kí wọ́n lọ sí mọ́sálásí láti lọ kírun nínú nǹkan tí a tó fẹ́ mẹ́nu bà ní binahu almasjid kíkọ́ mọ́sálásí ìkọ́ mọ́sálásí nínú ẹ̀sìn Islam kí ni ìdájọ́ rẹ̀ bó sì láti máa ń kọ́ kí làwọn kan tó yẹ kó pé nínú mọ́sálásí ìdájọ́ kíkọ́ mọ́sálásí fọ́ọ̀dù kìfáyà yìí ni pé ní collective responsibility ni ojúṣe gbogbo àwọn jàmá mùsùlùmí ni ká kọ́ mọ́sálásí sílùú kan bí a bá ti lè kọ́ kan tí gbogbo jàmá mùsùlùmí padà pọ́n ọ̀rọ̀ kọ́ mọ́sálásí kan àti bí àbùkátà mùsùlùmí èyí tó kù lẹ́yìn rẹ̀ súnánù ni ká máa kọ́ àwọn tàkọ́kọ́ ọ̀nà ìyànní tìlú kan gbọ́dọ̀ máa ní mọ́sálásí tí gbogbo wọn ọwọ́ pàtó ìgbà kọ́mọ́sálásí wọn ò jọ jẹ́ lẹ́sẹ̀ iwájú ọlọ́run báwọn apá kan wá ti kọ́mọ́sálásí ẹ̀sẹ̀ ti ṣubú fún àwọn èyí tí tó kù tàbá wa fẹ́ kọ́mọ́sálásí kí ni àwọn nǹkan tí ó yẹ kí ó wà nù mọ́sálásí àwọn ìní ń bọ̀ àkọ́kọ́ òní wípé mọ́sálásí gbọ́dọ̀ dùn ún rí kó dùn ún wò kí ó sì ní mihrab mẹ́rọ́dù ni mawdu'u imam àbí makanu salati imam ibi tí imam wo máa dúró sí tí ó ti máa kírun ibẹ̀ là ń pè ní mihrab tó masalasi yóò ní mihrab àyíwá kọ́lé masalasi kalẹ̀ bíi táwọn tọ́wọ́ pé ní kò ní ní kankan yóò náà sáwọ́ àbọ̀rọ̀ gidi lásán tó bàbá kọ́lé bàbá kírun bẹ́ẹ̀ ìrún tọ̀rọ̀ ṣùgbọ́n táwọn sọ ni wípé ní kò ní jọ masalasi tó lójú àwọn èèyàn bákan náà nínú àwọn kata fún gbọ́dọ̀ rí tó yẹ káyọ mọ́sálásí ni wípé ká rí ààyè ọkùnrin ká sì rí ààyè obìnrin ní ààyè òṣìṣẹ́ aláyé òṣìṣẹ́ ọlọ́run náà sálá ààyè obìnrin ẹ̀yìn ní máa ń wà so ààyè ọkùnrin yóò wà ní iwájú mọ́sálásí ó sì wà bẹ́ẹ̀ títí di òní ṣùgbọ́n lónìí a tún rí wípé ọlọ́run ti kí àwọn mùsùlùmí gbà míì àwọn ọmọ ẹni mọ́sálásí tó dẹ́ wípé ní yóò jẹ́ alágbèéká táǹpẹ̀ ní pẹ̀fẹ́sì eléyìí náà kò sí láìpẹ́ ń bẹ̀ èyí tó dáa jùlọ bí bá ti sọ lẹ́ẹ̀kan kò ní kí ìmáàmù wà ní ìsàlẹ̀ káàrọ̀ obìnrin kí wọ́n wà ní òkè káwọn ọmọ kí òtún wọn ní lókè ní àsìkò síta bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń ṣẹlẹ̀ láwọn irú àwọn mọ́sálásí báyìí táwọn jẹ̀mọ́ àkọ́rẹ́ máa wà tó máa kírun nísàlẹ̀ tó pa àwọn obìnrin wà lókè ntí wọ́n fi ń tẹ̀lé ìmáàmù báyìí pé ẹ lágbọ́dọ̀ dé òkè àbámọ̀ tẹ̀lé nígbà tí sọ pé fún àpèjúwe àsìkò àmìn àǹgáwọ́mẹ́ntì ti wa iná lè lọ tí àwọn obìnrin tó wà lókè òní ma nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ mọ́ ọ̀rọ̀ máàmù kò lè tóòkè kódà bí gbogbo làdáni bàbá ti pọ̀ tó náà ó ṣe é ṣe káwọn ará òkè àwọn táwọn àlókè kí wọ́n má bọ́ so wọn a máa sábà béèrè irú ìbéèrè yìí á fẹ́ kí àwọn àfáà wa tí wọ́n bá lè kọ̀ǹfàmù ìdáhùn sí wọn nínú èyí tí ó fẹ́ jẹ́ yìí pé tí ẹ̀ bá ṣẹlẹ̀ tí àwọn táwọn àlókè ti sọnù tí wọ́n máa líǹkì láàrin àwọn alátàrí ti gé tí ó ṣe ni pé ọ̀kan nínú àwọn obìnrin tó wà lókè yóò di ìnáwó wọn so yóò máa kírun fún wọn òun ni ó kọ̀ǹpìtì ìrọ̀rùn fáwọn tó kù yóò gbà tí wọ́n fi dọ́là jàmá tí jàmá wọn ò ní bàjẹ́ tàbí kí oníkálukú kó dá ìrùn títí ẹ̀ kí option kejì nu abọ́ṣẹ́ lẹ́ẹ̀kẹta òní kí wọ́n kí wọ́n kí wọ́n bírèkì irun àmẹ́lẹ́yìn ò tọ́ torí pé ọlọ́run bá sọ fún wa wípé ayọ̀lẹ̀ bí iná láàmú àti ọ̀làwà tó wà sóyá wà láàkó tó fẹ́ lu àmàlà kan ọlọ́run ká má bàa ara jẹ́ so ìbáṣekì ìrun wọn nígbà tí wọ́n bà iṣẹ́ wọn jẹ́ òní eléyìí nínú àwọn ọ̀rẹ́ dábìlá wọn mọ́sálásí òní àlìmánára nínú mìíràn tí àwọn iyọ̀ táǹpẹ̀ ní sóró eléyìí náà lára àwọn nǹkan tí ó yẹ kí àwọn àrídẹ́ gẹ́gẹ́ bí sọ̀rọ̀ náà hadithu zayd ibn thabit فأم زيد صاري أم زيد بن ثابت رضي الله تعالى عنها قالت كان بيتي أول بيت حول المسجد ọmọ zayidi ní ilé òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní madina olóògájú ní madina fàkànà bilalu adúlọ ọrùn orí rẹ̀ ní bilalu máa ń gùn tẹ́lẹ̀ títí máa ń lè pè wọn min awal ma adara ila bóyá bisalòlá sálàm nígbà tó kọ́ máa ń pè wọn títí tí òjíṣẹ́ ọlọ́pàá fún ní pé tó fi kọ́ mọ́sálásí rẹ̀ tán fàkànà ìwà وقد رفع له شيء فوق ظهره lẹ́yìn náà nígbà tí wọ́n kọ́ láti tán wá rọra yọ ààyè kan bí òkìṣí mi kì í ṣe manara àmọ́ òun láti fi manara sì sí láti fi wípé wọ́n yọ lókè mọ́sálásí ibẹ̀ ni bìláàrù náà tó ti máa lọ lé ìran tó lẹ́yìn náà lára súnánù tó yẹ kó wà lára mọ́sálásí òun náà ni ó wà lónìí lára àwọn nǹkan tí àtúnjọ pẹ́ńdùdà ni wípé ńgbà tá a bá ti kọ́ mọ́sálásí tán táwọn nǹkan tó fi lára àwọn tó àwọn kó wà ń bẹ òní alimakitaba library ibi táwọn èèyàn ti máa lè máa kàwé tí wọ́n lè máa lékún lẹ́sìn ìmáàmù tá a sọ lẹ́ẹ̀kan wípé ó nídìí kó máa lékún tó ti máa lékún lẹ́sìn library bákan náà hamamat tọ́ílẹ̀tì táwọn yóò lè máa ti ṣe ara wọn èèyàn fẹ́ tọ̀ ló fẹ́ yàgbẹ́ ni oyè pọ̀ ní inú mọ́sálásí bákan náà nígbà tá a bá dá ilé ìtàn tá a kọ́ mọ́sálásí tán nínú nǹkan tó kọ́mọ̀ láwùjọ wa ni wípé wọ́n ní wọ́n fẹ́ sí mọ́sálásí ìtìtàkù al-masjid celebration pa fẹ́ sí mọ́sálásí eléyìí òun àlẹ́yìn ìwádìí àárí ẹ̀rí fún un pé àwọn adájọ́ pé pẹ̀lú òògùn ọlọ́run june twelve òun ni ọjọ́ tí a fẹ́ ọkùn mọ́sálásí wa eléyìí kò sí ẹ̀rí fún ó dàbí wípé ceremonial style wa nílẹ̀ yorùbá tó yẹ pé a ti adopt gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe àfi ká ayẹyẹ ká ṣe patí so kódà ó ti wá affect wa débi pé ẹ̀sìn wa gan-an a ti fẹ́ sọ ijó àti ìlú a ti fẹ́ sọ bí ara ẹ̀sìn ọlọ́pàá tó ń pè ní àkíkọ́ ìkómọ kò sí nǹkan kan tí ìkómọ ṣe pẹ̀lú kálẹ̀ máa tó patí ìṣe ìyàwó kò sí nǹkan kan tó ní ń ṣe pẹ̀lú kálẹ̀ máa kálẹ̀ máa lùlù àmọ́ sítáì wa àṣà wa òun ló sọ di wípé à ń ṣe léyìí tó nípa báyìí nta àfi sí mọ́sálásí òun náà ní kíni tahiyatul masjid bàbá ti kọ́ mọ́sálásí tán tán parí rẹ̀ sọkẹ́ni kálukú wọnú mọ́sálásí ó sì yan náfìlà rákà méjì sọtáǹpẹ̀ ni tahiyatu al-masjid ọjọ́ ti lọ bọ̀tá kàn fẹ́ nínú administrative mọ́sálásí bóòlù àṣẹ ń ṣe ìdára mọ́sìkì àwọn wo sì ni wọ́n ṣe ìdára mọ́sìkì náà wọn tí wọ́n ṣe ìdára mọ́sálásí òní ìmáàmù wa àti sàlàyé ìmáàmù náà wọn tí wọ́n ṣe ìdára mọ́sálásí òun náà ni muadinu àwọn tí wọ́n pè wọn àti àti ṣàlàyé àbámẹ́wọ̀nba díẹ̀ nípa tí ó pe ìrun náà so nínú àwọn tí wọ́n tún ṣe ìdára mọ́sálásí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá òun ni àwọn olóyè mọ́sálásí gẹ́gẹ́ bí balógun àdínì gẹ́gẹ́ bí ìyá àdínì gẹ́gẹ́ bí májẹ́wọ́bàdé àdínì gẹ́gẹ́ bí òṣùpá àtẹ́sìnṣe agbẹ́sìnga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà àwọn ẹ̀ka tó sọ wípé wọ́n ń jẹ jàǹdùkú àdínì àti ẹ̀pọ̀ tó náà ń jẹ oyè tánlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n eléyìí àwa náà bá ti dákọ rẹ̀ àmọ́ ìṣe pé ní kíláàlì kò tọ́ onídìí kásẹ̀ ìmọ̀lẹ́ fún jàǹdùkú àdínì eléyìí kò sí nọ́ọ̀sì Ah, torí pé islam ò promote tọ́gbìn islam tó ṣe ni pé ká mójútó àlàáfíà lọ àmọ́ wọn tó kù balógun ni ìyásúná náà ìyásúná àdínì àbí ìyá àdínì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí ohun àwọn eléyìí ohun ah, a lè pè ní èèwọ̀ pọ́nbélé a sì lè sọ wípé ó tọ́ pọ́nbélé torí pé a rí àwọn ìṣesí kọ̀ọ̀kan láyé òjíṣẹ́ ọlọ́run ọba náà tó fẹ́ẹ́ jọ ọlọ́ àwọn nǹkan wọ̀nyí láyé wọn pàápàá jùlọ láàrin àwọn obìnrin tó wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí oníṣẹ́ ọlọ́ba fẹ́ ṣe lásìkò náà yìí sábà máa ṣe àfitì irú iṣẹ́ bẹ́ẹ̀ sí ọ̀dọ̀ ọ̀kan lára àwọn àgbà obìnrin sàdé táǹpẹ̀ ní ọmọ àbíyá àbí ọlọ́wọ́ sàhálà àníhà so wọ́n lọ òkú ni wọ́n lọ sí ìdì ni àtàwọn ṣẹ́ míì ìyá yìí sàgbé yìí ni òjíṣẹ́ ọlọ́run bá wọn ń sọ fún wípé ó pa àwọn obìnrin láṣẹ ìkan ṣe nǹkan báyìí tó ń ṣọwọ́ fẹ́ kí wọ́n ṣe so bóyá yìí òun ni àwọn àwọn àgbà àdìjọ nílẹ̀ Yorùbá ni wọ́n translate sí ìyá tó náà tàbí wọn àwọn náà kàn àkọ́ṣẹ́ nìkan lóbìnrin tí ó mọ̀ kọ́ọ̀dúnlẹ́ẹ̀tì àgbẹ̀ṣẹ̀ àwọn obìnrin kan wípé kò rẹwọ̀n ọ̀pọ̀ ìmáàmù náà yóò máa wọ̀sọ̀sọ̀ láàrin àwọn obìnrin ìmáàmù yóò wọ̀sọ̀sọ̀ láàrin obìnrin olóbìnrin tó nípa báyìí irú ìyá súnà á rí pé a rí ibi tá a lè rúpẹ̀ sí nínú òfin àmọ́ ètò ìwà ní ìfọ́n pé ká wá sọ oyè afẹ́ ayé àbí ká sọ di oyè tó sọ wípé oyè lásán ni kò lò fún òun ni ẹni tí ń jẹ oyè tàbí ìyá àdínì gan àrí wípé òun gan fúnra rẹ̀ ó nídìí ká dáa jòkólẹ̀ ká wá kọ́ ní àdínù dáadáa kókó wá di ìyá àdínì ajẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìyá àdínì àti bàbá àdínì nítorí wọn tọ́ sí ni kí wọ́n jẹ́ ọmọ so kó tó di pé wọ́n sẹ̀ wá gíráduwétì wọ́n sẹ̀ wá lọ di ìyá àdínì so nínú àwọn functions àbájú pé ìdára mọ́sálásí ìṣe ètò òfin mọ́sálásí ti abẹ́lẹ́nubà òní eléyìí àwọn kan máa ń tọ̀tọ̀ pé ní sọ̀rọ̀ kí àwọn kan tó tọ́ nínú nǹkan tá a lè ṣe ní mọ́sálásí àwọn kan tí tá a lè ṣe náà kan tá a lè ṣe ní mọ́sálásí òní alẹ́kí ìrun jánásà ní mọ́sálásí kò sí láì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú má jẹ́ mọ̀ kí a rí pé kò sí nǹkan kan tí ó jẹ́ nǹkan ẹ̀gbin látara òkú náà bákan náà sọ̀látùl ìdẹ́yìn ní fil masjid kíkírun kíkírun ìdù méjèèjì ní mọ́sálásí ǹjẹ́ ó tó àbí àdúgbò tọ́ èyí tó dáa jù ó ní kí a lọ kírun ìdì ní pápá ibi tí wọ́n ti ń kí ìdì àmọ́ tí ìdí bá wà fún tí àdúgbò bá wà fún kì í ṣe òwò ni ká kírun ìdì nínú mọ́sálásí sọ̀bákan náà táwọn kan tó kọ́ láti ṣe ní mọ́sálásí ò ní àtòlè ká kò sí láti láti aláṣiṣọ yìgì nínú mọ́sálásí gẹ́gẹ́ bá a sọ wípé yìgì nínú mọ́sálásí ó yàtọ̀ fún bàtí ń ṣe yìgì nílẹ̀ Yorùbá èyí tí àwọn onímọ̀ ń sọ fún wa nísìnyí pé kò tọ́ òun ní bá a ti ń ṣe nílẹ̀ Yorùbá torí pé yìgì ní Yorùbá kò sí yóò la ijó yóò la orin lọ lẹ́yìn òkàn mọ́sálásí àmọ́ ẹnu ápò nìka pẹ̀lú àwọn orígun rẹ̀ lásán tí ó wà ní sẹ̀ríà lẹ́yìn òsílẹ̀ ìfi nínú nínú rẹ̀ bákan náà ìmọ̀ àti mọ́sálásí lẹ́yìn òun náà wáyé tó ní ìdíbọ́lá ọ̀fọ̀ kò sílẹ̀ ìfọ̀ tí ò bá nídìí sòkò yẹ ká máa ti mọ́sálásí àwọn kàmẹ́tà pé a rí i pé àwọn èèyàn máa ń gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn máa gbé òkè rẹ̀ ni àwọn máa gbé ìsàlẹ̀ rẹ̀ sòyìnbó yà lù ní pé kí mọ́sálásí kó jẹ́ àyíká ti máa kí òun pọ́nbélé láìsí nǹkan mímbẹ́ lára àwọn ọ̀gá tí òun láwọn kéèsì òun ni ká máa decorate àti ká máa design mọ́sálásí so ká kó wẹ́dà ní ká kọ oríṣiríṣi nǹkan sínú rẹ̀ kó dáa kódà ìjọba burú jù òun ká wáyé máa ya fọ́tò sínú mọ́sálásí àbí ká máa dúpọ́ fún àwọn èèyàn kan sínú mọ́sálásí eléyìí kò tọ́ bákan náà èèwọ̀ ni. Ah, kí ah, ká sìnkú àbí ká ká ká ká kọ́ mọ́sálásí sórí sàárè àti gbọ́dọ̀ kọ́ mọ́sálásí sí ibi tó ti rí pé sàárè wà níbi kẹ́kọ̀lá rẹ̀ torí pé ìbò eléyìí nǹkan tí ò da nǹkan tí tá a ti mọ̀ ni láti ráńdọ̀ nǹkan tá a ti sọ látà látàrọ yìí àwọn ìmáàmù wa pé bá a ti sọ wípé wọ́n kọ́ bí òṣùwọ̀n ṣùgbọ́n ìkọsọ̀ wọn lẹ́sàn lílo ìmáàmù àti masalasi ọlọ́run san àwọn ìjọ yìí tí tí wọ́n ṣe ìgbésí ìjọ ìdókòwò yìí ní lẹ́kọ̀ọ́ ọlọ́run san ní lẹ́sàn-án àti rí níìsì díẹ̀ nínú àwọn àǹfààní ìmáàmù àti díẹ̀ nínú ojúṣe ìmáàmù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù tó ṣe wípé wọ́n máa ń àbíòsì tí wọ́n máa ń sin mọ́sálásí lò àbí tí wọ́n máa ń sin àwọn ipò yìí náà lò ọ̀pọ̀lọpọ̀ wọn alihamudulilayi àwọn ni wọ́n kéré púpọ̀ nínú àwùjọ wa ṣùgbọ́n tí ń fà á tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù yìí onímọ̀tà wípé ipò ìmáàmù ipò ọ̀nà àjẹni àìjẹ́pẹ́ ọ̀nà ẹ̀ka wípé ìmáàmù yìí ṣe ipò ọ̀nà ìjẹ ipò ẹ̀sìn ni tẹ́lá mọ ọ̀rọ̀ ní ọ̀sìn tó láti ilé ìdánimọ̀ ọ̀rọ̀ wípé ìmáàmù ló ní di àbóyá kí àwọn ọ̀tọ̀ ọ̀kan nínú àwùjọ mùsùlùmí àkọ́kọ́ kí wọ́n tẹ́kẹ̀ ọ̀rẹ́ sí àwọn ìmáàmù kódà kò sí láì fi kí àwọn ìmọ̀ọ́mọ́ náà ò ní owó oṣù tó máa gbà lọ́dọ̀ ìjọba torí báwọn náà ṣiṣẹ́ ìjọba torí pé wọ́n maintain peace nínú ìlú wọ́n á sì ń pa ilé ìtàwọn náà lábẹ́ wọn sọ̀rọ̀ náà wọ́n ṣiṣẹ́ so kò sí láì fi bá ṣe ń fún àwọn gbọ́dọ̀ aláyé táwọn kan lówó káwọn kan lé náà lówó bákan náà láti láti dẹ́kun àwọn ìwà díẹ̀díẹ̀ ti gbogbo àwọn ọmọ akéwò ẹjẹ káwọn wípé kéwútà ń ké kòhán náà fún wa láti ní sẹ́rẹ́wọ́ gbogbo àwọn àfáà tàbí tájọ òyì àfáà ni wọn oníkálukú sì ló ní iṣẹ́ tí ẹ̀ ti ń ṣe so ìmáàmù lẹ́nu kọ̀ọ̀kan wọn wọ́n sì ní iṣẹ́ tí wọ́n ń ṣe básìkò náà bá tó alhamdulilayi wọ́n wọ́n lọ bí o bá tó láì fi kí wọn náà wọ́n gbàgbé iṣẹ́ wọn lọ torí pé bí èèyàn bá lọ́nà jẹ ìmáàmù tí ò bá lọ́nà jẹ ó ṣe é ṣe àti lè sọ ìdókòwò tó nira torí pé yóò máa bẹ̀rù pé tó ń bá sọ òdodo wọ́n ó ti láwà ní orí òun bàbá ti tó láwà ní tó wàhálà dé kò síbi tí mọ́mọ́ ti máa jẹun mọ́ tó ọlọ́run ní túláwà ní gbogbo orí àwọn ìmọ̀ wọ́n sì fi orí náà ro láwà nínú àpẹ́ sọ ẹ dákun àwọn aláàbí ó káwọn yìí kí wọ́n ò ní kí káwọn ṣe iṣẹ́ ajé káwọn wọn nǹkan tí tá jẹ àbẹ̀rẹ̀ wọn nígbà tí pé adáwọn onímọ̀ràn kí ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa wà fáwọn ìmáàmù lásán àkómọ wà tó máa gẹ́gẹ́ bí wọ́ọ̀ṣọ́ọ̀bù fún wọn láti máa kí ni ó ṣe ọ̀rọ̀ yẹn lórí wọn kí sì ni ojúṣe wọn tòun tí a rí ní àtẹlẹ ọpọlọ kó ṣe olùkọ́ ní àǹfààní kọ́lọ́kọ́ ṣàforíjì fún ẹni tó wí àti àwọn tí a gbọ́ náà gbogbo àwọn tí wọ́n ṣàgbàtẹ̀rù kí ọlọ́kọ́ sàn ní ẹ̀san rẹ̀ subhanaka allahumma hamdika ashhadu an la ilaha anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. a bọ̀ sórí ìbéèrè èyí tí ọkọ̀ jẹ́ àkọ́kọ́ òun náà ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́ṣáláṣí èyí tí asọ̀rọ̀ bá lè mú mọ́ṣáláṣí wa ní spíkà ó ní microphone a sì tún ní manaret tí èèyàn lè gùn lọ ǹjẹ́ ó tọ́ kí muazim kó tún gun irú òkè yìí lọ pẹ̀lú mọ́ àdọ́tọ̀ dèbìlà ìṣàfi olówó yẹn àwọn ni wọ́n kọ́kọ́ bá ní dáhùn ìbéèrè àkọ́kọ́ mọ́ṣáláṣí ti wà spíkà ti wà a sì ní microphone ǹjọ́ yẹ kí muasim tó gòbì kan lọ láti pe irun mọ́. ẹ̀sìn Islam wa ẹ̀sìn tí ó ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ni nígbà tí ó sì nǹkan tí a fi gbé ohùn sókè òun náà ni à ń gun orí minaret lọ tá a lọ pẹ̀rú bẹ́ẹ̀ ìgbà tó ti di pé ìgbà tó máa bá mi gbé ohun yẹn tẹkinọ́lọ́jì ti ṣe tí ó dẹ̀ gbé ohun wa dé ibi tí agbára ẹ̀ bá ma àbùkátà sí kásẹ̀sẹ̀ gun orí òkè yẹn lọ kó tó di pé a máa lọ pẹ̀rùn mọ́ ìjọsìn àwọn wọ́n pín sí bí ọ̀nà méjì ètò jẹ́ pé tàòkì fi ni ó wà tẹ́ pé bí wọ́n bá ṣe ṣe lẹ́sìn gbọ́dọ̀ ṣe ó wà omi kì í ṣe tàwọn kì í fi tẹ́ pé ẹ̀yin náà lè ní nọ́lẹ́jì lọ́dọ̀ ara yín pé bẹ́ẹ̀ bá ṣe báyìí ó bù kún nǹkan tó ń bẹ ńlẹ̀ ó sì bá mu torí náà láyé òde òní ibi tá a bá ti ríru gbòǹgbòǹ báyìí tí asóró yẹn náà dẹ̀ wà tí wọ́n lọ so spíkà mọ́ òkè lókè. Okay, a ànídìí kásẹ̀sẹ̀ gun ibẹ̀ lọ kó tó di pé a máa perun ní abala ìyẹn nítorí pé n ti mú wọn ṣe bẹ́ẹ̀ ńgbà náà ni pé ìmọ̀ ibi tí màá wọn dé jọ náà lọ́hùn ó fi hàn pé béèyàn bá gòkè lọ tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ yẹn yóò spread ju kéèyàn wà nísàlẹ̀ kó máa sọ̀rọ̀ lọ iṣẹ́ yẹn náà ni òyìnbó ṣe àwọn gbòǹgbò ń iṣẹ́ yẹn náà ló ṣe fún tó náà ẹ̀sìn Islam ẹ̀sìn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ni láwọn abala bíi tí ọpọlọ ti lè ran ẹ̀sìn lọ́wọ́ kò ní ìdí kásẹ̀sẹ̀ gun ibẹ̀ lọ mọ́ láyé òde òní tí gbòǹgbòǹ bá ti lè ṣe iṣẹ́ yẹn wallahu ta'ala alam. ìjà rẹ̀ tí ò lẹ́yìn ìmáàmù tó ń bá ọ̀gbọ̀n tó yá fẹ́ ayé àbí tó ń wòrà rẹ̀ àwọn tó ń lọ ọ̀dàdà àtòmátì aláàlú lọ́jọ́ tó bá ti nà sí abẹ́kù ìdí àlè kírun lẹ́yìn ìmọ̀ràn tí ó ń fa ọ̀nà tó yá bí alé tàbí ewu làwọ̀ méjì ọ̀dọ́ bàbá ọ̀gbọ́n iṣẹ́ àhà. alhamdulillah alhamdulillah. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله يوسع àwọn àlùfáà wa lẹ́sàn dáadáa bẹ̀rẹ̀ látòrí àwọn àlùfáà wa Dr. Abdulwahab Ẹlẹ́ṣin pẹ̀lú ọ̀rọ̀ oyebíye tí wọ́n bá wa sọ bákan náà mo kí o gba àwọn àlùfáà wa tó wà ń jòkó pàtàkì jùlọ àwọn àlùfáà wa chairman jókòó yìí Dr. Saraj Al-Asra ọlọ́run kí ó ṣàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan ìbéèrè tí wọ́n béèrè ìmáàmù ti ń fa ẹran gbọ̀n ní títorí afẹ́ ayé ọ̀rọ̀ pé wọ́n fẹ́ ká gbọ́yé ń bẹ̀ yẹn ni pé ìmáàmù tó bá pé torí àrùn ní fi ń fa àbí àwa náà ti ń gbọ́yé pé èyí ò lẹ́sẹ̀ nú. No àbí ìmáàmù tí ń fárun gbà tí ò ní ẹsẹ̀ nú àti ìmáàmù tí ń fárun gbà pé àwọn ọ̀sán ní í ṣe ti àní ṣe súnlẹ̀ yìí náà yìí àbí ìmáàmù tí ń wo iṣẹ́ ìràwọ̀ ní wò ní yẹ̀pẹ̀ ní gbogbo tí ń bá ń wò ìmáàmù tí ń sàǹpò ń mọ ọ̀la ìyàtọ̀ gédégédé ń bẹ nọ̀rọ̀ méjèèjì yìí ní títorí pé ká bẹ̀rẹ̀ látòrí èyí tó fúyẹ́ ìmáàmù tí kọ̀tẹ̀lé súnà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam látàrí pé káfíọ̀rùn gbalẹ̀ ní súnà nábì irú eléyìí irú máàmù bẹ́ẹ̀ òun náà mọ̀ pé òun ń sẹlọ́n látàrí pé òun ń takò sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam abẹ́lọ́n kí ó túnbọ̀ fi ìmáàní kó jẹ́ òjòkó lọ́kẹ́ni kọ̀ọ̀kan wa àti irú ìmáàmù bẹ́ẹ̀ láti lè parí iṣẹ́ bẹ́ẹ̀ tì àmọ́ ìwọ̀n ò kọ́ ṣáájú ká má kírun lẹ́yìn ẹ̀ ìyàtọ̀ tí ń bẹ nù méjèèjì nù èyí ń di ẹni tí ó ṣáájú tí a ẹ̀yìn rẹ̀ èyí ń bá wọn. àmẹ́rí màmú ti ń wọṣẹ́ èyí ń lè díẹ̀ o wàláì ò lè díẹ̀ ọkàn dàbí ẹ̀rín ni torí pé ìtumọ̀ ìwọṣẹ́ òun ni ìdìáwú ẹlmẹlgàyìbẹ ìdìáwú ẹlmẹlgàyìbẹ ntàwọn afa pè nù èyí tí yorùbá pè ní sẹ́wọ̀n àwọn afọ pè ní sẹ́wọ̀n ìmáàmù tí ń pòun mọ ìmọ̀ ìkọ̀kọ̀ ntẹ́ ntà bá nu kọ̀bá wa jẹ́ pé fi ń pòun mọ̀ abomi ní fi ń wo títí ẹ̀ àbí ka lòun ní wọ́n nà sí mu àbí ń wóra wọ̀ àbí kùránì ẹsẹ̀ ń àbí gbogbo ọ̀nà tí yẹn bá ti fi ń pé ẹ̀wá wọ̀ la ewu ń bẹ ń bẹ púpọ̀ torí pé nípanupọ̀ àwọn àlùfáà ni pé gbogbo ẹni tí ó bá ní ìmọ̀ kọ̀kọ̀ òun mọ̀ ọ́ kọ́dà àwọn àfáà nírú ẹni bẹ́ẹ̀ lè kó mùsùlùmí o ibi tẹ́ wú à ń bẹ́nu o inú ilmul ghaibi ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́wọ́n bá sọ kátígóríkálì inú alukur'an karim wa indahu ilmul ghaib ọ̀dọ̀ tòun lọ́wọ́ àwọn àfáà kà kúnnú àwọn ntẹ̀yẹ̀ máa fi bá ọlọ́run du ìjẹ́ ọlọ́run bíi kéèyàn sọ pé ẹ máa wá tọrọ ọmọ àwa là ń fún yàn lọ́mọ àbí sẹ́yìn òrójò ni ẹ wá bá wa fún yín lójó àbí ọ̀la tí kò rí bẹ́ẹ̀ tí oníyín ò rí bẹ́ẹ̀ ti fẹ́ ẹ wá ká bá yín tò ẹ rí i pé gbogbo ẹni tí bá ti ń ṣerú eléyìí ń ti ń bá ọlọ́run du ìjẹ́ ọlọ́run nù kàtígórì kan náà làwọn àfáà ka eléyìí sí. Si àti kéèyàn pé ẹ wá yẹ ọ̀la yín wò ibi tẹ́ wu tiẹ̀ wà nù gbogbo ẹni tó bá ti wá rí báyìí ẹ rí i pé irun tiẹ̀ gan ò débì kan <laughs> bí àṣà àwọn dọ́kítọ̀ ẹlẹ́sìn wọn láwọn kan ò mọ́kà lẹ́ẹ̀kan irun tiẹ̀ ẹ rí i pé kò dé mọ́kà kò wọlé ẹni tí ó wá nírun èyàn ó ṣètún tò lẹ́yìn rẹ̀ pé òun kírun ẹ dákun gbogbo ẹni tí irú eléyìí bá fi sí lọ́dọ̀ ẹjẹ afurasí o kìí ṣe ẹ̀ṣẹ̀ kékeré o kéèyàn ọmọ pòun mọ ìkọ̀kọ̀ torí pé ọlọ́run ọba bó ti jẹ́ ọba tó ní sùúrù ọba tó fẹ́ràn àwọn ẹ̀dá tó dá ọwọ́ aláwọn kan tá a lè pè ní no go areas ya èmi ò ní gba ilé yìí gbogbo wa náà bá ti jókòó yìí kò sẹ́ni tí ò ní mi ò ní gbà o ònkàlùkù lófin lé rẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ tó gbé yàrá kan ni kọ́dà ìyá àwọn gan ọ̀gbọ́dọ̀ sílẹ̀ fún rẹ̀ bẹ́ẹ̀ lé e bẹ̀lí àwọn ọmọ ìní gbàjẹ náà nù ẹlòmíì kọ́dà bàtàlẹ́ ẹ̀ gbọ́dọ̀ wọ̀ lọ́wọ́ ẹ débi sítì rúùmù tiẹ̀ tọ́ba sọ́jà alẹ́ báyẹn ẹrù bá gbé ńgbẹ́ báyìí sì mọ̀ fún pé ìdílé rẹ̀ láwa bá ẹ̀ bọ́ bàtà yín síbi tí ọba ni ẹ̀ bọ̀ sí ọlọ́run tó wá ní sánmà àtilẹ̀ tó wá gbà wá gbogbo àyè tó gbà wá yìí ọwọ́ òun náà wá lóun ní àwọn mẹ̀ẹ́nẹ́gbà kan ara ìní gba ọlọ́run ni kóun ó pòun lòun mọ ọ̀la kẹ́nìkan tó pòun mọ̀ ọlọ́run lòun ọ̀gbà o ọ̀la ó léwu púpọ̀ ẹ inú àdánwò tí kọ́dà níbi tí ó lágbára dé òun ni pé inú àwọn kẹta wa ń kàkún téèyàn fi kọlifáyà sí mọ́ àbí òun ni kọ́ mọ́rú nǹkan báyìí òdodo ni ẹ̀rí bó ti fẹ́ ọ̀rọ̀ yẹn fẹ́ ṣe bí a bá kó kalẹ̀ pé ta lóye kó jẹ ìmọ̀mù ọbẹ̀ lè gbé a ìmọ̀mù yìí mọ òun ní ẹ̀yàn ẹ dákun torí tọlọ́run gbogbo àwọn tó bá nírú pírọ́blẹ́mù báyìí ọlọ́run ó ṣe ọ̀nà jẹ́ rọrùn tí ò ní ní kọnu ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan ìmọ̀ apá amọ̀lá ó léwu nínú ṣẹ̀ríà Islam àmọ́ kí n fi kíní kan kún ìmáàmù tó bá ṣe pé òun ò gbọ́ yé lọ bẹ́ẹ̀ pé òun bọ́ lọ́hùn du ìjẹ́ ọlọ́hun irú ẹni báyìí kò tí ì ká máa wá pé wọ́n ló ti di kèfèrí o òun làwọn afáàfin máa pé tuqamu alayhi al-hujja wa tuzalu anhu ash-shubha irú màmú bẹ́ẹ̀ ni a ah, gbọ́ irú tẹ̀ ń ṣe yìí wọ́n lọ ta ko rububiyya o ntọ́lọ́hún fi ń jọ́ lọ́hún tọ́ba yìí pé kọ́ mọ́ bẹ́ẹ̀ táwa ṣàlàyé fún un tó sì túba èyí wọn ò tí ì kú nínú Islam àmẹ́ni ọba níbi abá lòun mọ òun mọ náà nù tọ́ ọlọ́wọ́ sànù ọlọ́wọ́ jà dáadáa. ẹ ṣe alhamdulillah àwọn sheikh mi abdulrahman ahmed azima láti dáhùn ìbéèrè tó pẹ̀lú. ǹjẹ́ ẹni ṣàlàyé fún wa ní ìròyìn lóòjù báwo ni a ti ṣe é pè yìí kí ni tí a sì fẹ́ káwọn èèyàn ṣe lẹ́yìn tó rà pé ìró yìí. bisimilah wa salatu wa salam ala rasulillah ìbéèrè ẹ̀rọ lóòdù pé sọ ló fi rí hábì kankan ló fẹ́ mẹ́wọ́ náà ó wá nínú hadith lóòótọ́ pé jáde sí ibùdó Abbas kọ́ ni èpè nígbà tí wọ́n pè irun tó jù wọ́n pé wọ́n ní sọ́lú fèrè hábìkùn ẹ kírun ní ilé yín ṣùgbọ́n hasba mafuhumu tèmi wallahu alam àwọn ọ̀gá wa bíi tí wọ́n tún ṣe ó ní pé òjò tí ó rọ̀ nísìn lọ́dọ̀ tí wọ́n sìn tí kálukú fi wá kírun nílé rẹ̀ lóde ti sìn ah mo rò pé ní òjò náà ọlọ́run ní tí ìjò rọ̀ tí ìbá ti dé òjò tsunami tó fi jẹ́ pé ní kò tẹ̀ wá sí ibi tẹ́lẹ̀ kankan lè tẹ̀sẹ̀ bọ̀ mọ́ táàbí wa máa gbèrò pé ní tọ̀ owó ẹ̀yìn jàmọ́ kálukú dáhùn tiẹ̀ kí ní ilé rẹ̀ mo rò pé ní tá a fẹ́ mú jáde níbi ìbéèrè náà ni pé láti máa lò èmi rò pé ní wallahu alam irú ìrún pípé bẹ́ẹ̀ ká ní sùúrù fún ní ọ̀dọ̀ wa bí báyìí wallahu alam. àwọn oníbèrè ń dárúkọ ọ̀rẹ́ mẹ́ta kan ó ní ta ni zakat tọ́ sí jù nínú ọ̀rẹ́ mẹ́ta àkọ́kọ́ bẹ́ẹ̀ ọ̀dà mọ̀sí bóyá òun fẹ́ ní mùsùlùmí mùsùlùmí mi kò jẹ ọ̀yà mùsùlùmí tó ní ìdí ní àbí tí ò ní ẹ̀ẹ́dẹ́jì blood family wípé àwọn ẹbí dẹ ẹlẹ́kẹta òun ni ẹni tí ó ní ìgbìmọ̀ lọ́wọ́ gangan. àwọn máa ń kú wọn to get married ẹni tó fẹ́ fẹ́ yàwó amẹ́tẹ̀ẹ̀ta tó yà sílẹ̀ nù àwọn ọmọ sí ọ̀dà wọn ṣe kàkúrò kí wọ́n bá lọ sí ìgbàgbọ́. A'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim oníbèrè bèrè pé tálẹ̀ yẹn lè zaka fún nínú àwọn tí òun kà kalẹ̀ yìí ẹni tó jẹ́ brọ́dà nínú Islam abẹ́ni tó jẹ́ ẹbíyàn abẹ́ni tó fẹ́ ṣe ìyàwó àkọ́kọ́ tá a bá wo ẹni àkọ́kọ́ tó kọ́ sọ pé brọ́dà ìgbọ́yé brọ́dà ó pọ̀ ìtumọ̀ tí àmọ́ lu brọ́dà fún pọ̀ kọ́dà àmọ́ lu fún irú ṣe wà nísìnyí lẹ́ni tó bá ti nírun gbàbí ṣòkòtò wọ́n máa pe ara ní brọ́dà gbà brọ́dà ni ètùmọ̀ bẹ́ẹ̀ brọ́dà ńgbà míì ètùmọ̀ pé innamal mu'minuna ikhwa pé mùsùlùmí ni wá àmọ́rú brọ́dà wo ni ọgbà lérò bóyá ọmọ ìyá mùsùlùmí ọ̀sáàjọ ọmọ ìyá wa nínú Islam àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì pé ẹbí yàn abẹ́ni tó fẹ́ fẹ́yàwó gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nǹkan tí àwọn tọ́lọ̀ ní kájọ zaka fún lákọ̀ọ́kọ́ wò ní ara àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ni ìdí jẹ́bi ní ayọ̀ zaka kí ni wọ́n fi ní ayọ̀ zaka báwọn tọ́lọ̀ ń kà kalẹ̀ ìnáma sọ́dà kọ́ọ̀tù lil tọ́lọ̀ bá kà àwọn bíi mẹ́jọ yẹn kalẹ̀ kí ni àwọn mẹ́jọ ọjọ́ yìí èwo ló lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí níbẹ̀ ẹ̀rí pẹ́ni tó fẹ́ ṣe ìyàwó nísìnyí kì í ṣe pé tí ọ̀jẹ̀ tí ó mú kọ́ nìyí ni bùkátà mẹ́nu ṣé fúkọ̀rá wù lápẹ̀lẹ́rẹ́ yìí ni àbí masakin ọ̀kan nu ṣé bírọ́dà pé mùsùlùmí ni àtẹ̀bí àwọn méjèèjì yìí ìjẹ́ ẹbí ó ti ti bírọ́dà ẹlẹ́ẹ̀kejì ó ti ti sẹ́gbẹ̀ẹ́ ẹni tó jẹ́ bíyàn tóun náà ti wà lára àwọn mẹ́jọ tọ́lọ́run wí tọ́kan ti bá nínú gbogbo nǹkan mẹ́jọ tó jẹ́ tálíkà tọkàn bá ti bá a níbẹ̀ òun lákọ̀ọ́kọ́ gbé síwájú ju brọ́dà lọ torí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ká bẹ̀rẹ̀ sàárà láti bí ẹni tó kọ́kọ́ súnmọ́ wa ó bá ṣe wá di pé fámìlì yẹn bí wọ́n bá ṣe ń jẹ́ tálíkà sí wa sí kó tó wá di pé brọ́dà ilé ni ilé ni àbí ìlú ni kó tó wá di pé a máa lọ síbi ọ̀dọ́ rẹ̀ wallahu a'lam. mímọ́ látàjú ló nafaqa alayhi. náà mímọ́ ní ẹni tí o kẹsàn wọn gbè mí sákèsí pé lẹ́ni tí a ní ayọ̀ zaka fún yìí tí èsì pé dandan ni pé ẹni tó yẹ pé dandan abọ̀dọ̀ fún lówó tí ó jẹ tẹ́lẹ̀ kì í ṣe pé owó tí ó jẹ tẹ́lẹ̀ gan abọ̀dọ̀ náà fún tẹ́lẹ̀ owó zaka àwọ̀ àwọn tọ́nà ń dakọ̀ yìí nẹ́mọ̀ sọ́dà kọ́tù àwọ̀ níbẹ̀ pé ṣé nǹkan ọ̀kan nínú àwọn nǹkan yìí ayé àyè ní ká lè wo àwọn tí wọ́n fi dákọ̀ gbẹ̀nì kọ̀ọ̀kan níbẹ̀ láàfin wá wò níbẹ̀ láàfin ṣe sàrà wá fún wa wàlláhu àlà. náà ìdílé náà kò dá rẹ̀ wọ́n ti dáhùn nínú náà tí ó ti kọ́ ẹ́ àwọn ọ̀tàkùn àdùhà àjíhàmì ìbéèrè àkọ́kọ́ sọ láì pé oníbèrè ìbéèrè pé ǹjẹ́ ó lẹ́kọ̀ọ́ tí a fi iná àti iná kí rákà àkọ́kọ́ ká fi iná kí iná kíkí ẹlẹ́ẹ̀kejì ìyẹn àkọ́kọ́ béèrè ẹ̀ẹ́dẹ̀ èyí tó tún tẹ̀lé tẹ́lá tó pọ̀ òní pé ìjẹ́ ìràwọ̀ kan wà lójú sánmà tí a fi mọ̀mí tí kíbla wà ní. àwọn abéèrè yẹn ni. bisimilahi alhamdulilayi wa salatu wa salamu ala rasulilahi wa ala alihi wa ashabi wa mawala. ẹni tó dáa jù ní pé tí a bá ń kírun kéèyàn máa kí ní sísẹ kéèyàn máa síwájú tí a bá ké sóye èyí tí wọn bá kẹ́kọ̀ọ́ pé ìlọwà lẹ́yìn ẹni ká sọ pé a fẹ́ kírun sìn tabarake suratul bakora òun nìkan kọ́ mi ṣe rọ́kà alákọ̀ọ́kọ́ tabarake rọ́kà kejì suratul alimran bó ṣe ń tó da jù nù gẹ́gẹ́ bí wọ́n ṣe tó nù Quran sóye ni àwọn afa sọkàn débi pé ìjẹ́ tartibu suwar tartibu suwar kur'aniya tawqifi aw lẹ́sìn bi tawqifi ìjẹ́ bẹ́ẹ̀ ṣe tuntun rà yẹn ìjẹ́ tawqif ni àbí kìí ṣe tawqif so ìwà fìlà kan dára àwọn afa ṣùgbọ́n tó ṣe kọ́kọ́ ni pé ntọ́lọ́lá jù pé ká tó ní ṣe tẹ̀lé báwọn tá a bá ní ké súrà tán tá a bá fẹ́ ké nínú súrà tó dákọ̀ alápèjúwe a bẹ láti bi alifa afetra amin zalikal kitab so yi a nílò lè fò sí lápèjúwe ká gbé ká ké amana ká tó a bẹ láti bi alifa so yi gẹ́gẹ́ tó lọ́lá jù ṣùgbọ́n nígbà kejì ǹjẹ́ tí a bá ṣe sọ pé pé a ké alimran èèyàn ké alimran àbí iná àpé iná.

àwọn afáàlẹ̀ sọ pé náà àwọn àṣírí gẹ́gẹ́ bí sheikh rahman lọ wọn ní sunna ni so pétérì pé anabi sọ lásán ó ṣe bẹ́ẹ̀ níbi àwọn abáàlẹ̀ sọ̀rọ̀ láti ẹ̀ níbi àwọn apá kan rẹ̀ tó kí àwọn afáàlẹ̀ ti pé makruhu ni ó tọ́ ṣùgbọ́n makruhu ni ẹ̀ tí wọ́n pè ní makruhu ni pé ntọ́tọ́ kéèyàn ṣe ṣùgbọ́n ntọ́dà ni kéèyàn má ṣe so dàtí abá tọ́ba tọ́ba rìnlẹ̀ pé anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ fún abẹ́ká kẹ́ kásìtàkùdé mọ́ àyà kan lórí àyà kan àbí sóra kan lórí sóra kan ṣé yẹ gẹ́gẹ́ bó lè sọ̀kalẹ̀ nínú Quran tí anabi wa ṣe nǹkan ọ̀hún ṣíṣe tí anabi ṣe nǹkan tó kọ́ ká má ṣe ọ̀hún ṣíṣe ọ̀hún ọ̀sọ̀ rafa nahayo ṣíṣe ọ̀hún ọ̀dẹ nahayo àṣẹ kíkọ́ tá níbi kan fún wa ọ̀dẹ kò bí tahrim lọ́sibí kàlára wàrú bàmá yaf'alu makruhi mubayyinan annahu li tanzihi fasara bá ń kọ́ ká má ṣe kankan tọ́ba wa ṣe ṣíṣe tó ṣe wọn àní sọ́kpá ọ fi fíìlù rẹ̀ ṣíṣe rẹ̀ ọ fi ṣàlàyé pé nahayu ń o masuro kan náà ni tahrim ìlàkàrà so so nínú táwọn afa sọ nípa ìkàtà síbi sọ kò dín òkú rárá kò sì burúkú rárá kò sì bàmú jẹ ṣùgbọ́n tó lọ́lá jù ní khilaf lọ́la ni tí ó ń tọ̀ wọ́n ṣe bẹ̀tẹ̀sọ̀ ṣàdí ọ̀nà kọ́ kọ́dọ̀ ọgbọ̀n tábà ń kí àti ọgbọ̀n ìbàdàn wa eh, nípa pẹ́sàn kejì eh, so ọlọ́sọ pé wàhálà máa ti ń wàdí nẹ́tìmí hàn yẹ tàdú ara nǹkan tí ọlọ́run fi ní ká máa mọ alikébílà àwọn afáwa Dr. Abdulhadi Adashin ọ̀la eh, lẹ́kítọ̀ tí wọ́n ṣe nǹkan tó ní lórí gan so kọ́nà kọ́ba asan alẹ́sàn yẹn àwọn tàbọn ara wọn lé ọ̀rọ̀ kébílà sóye wọn ọ̀rọ̀ yẹn nǹkan tàbí ma kébílà pọ̀ sáré náà ní ìràwọ̀ atẹ́gùn ń bẹ́ńbẹ́ ìràwọ̀ ń bẹ́ńbẹ́ bẹ́yẹ sí ń dún bẹ́ńbẹ́ sóye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́dà nínú tí wọ́n dákọ̀ pé mihrab wọ́n lé fáwọn ẹnu mọ́dàbí ni wọ́n ka mihrab kún ṣùgbọ́n nínú mihrab tẹ́ pé ní mọ́dàbí máàlìkì àwọn sọ pé tó dáa ní sọ ara tí a máa fi máa kébìlà jẹ́ mihrab ni tí a bá wọ̀ lómi tí a bá ti rí létí ìmáàmù ilé ìmáàmù báyìí á ti máa pé kébìlà ni lẹ́kọ̀ọ́ ara àpẹẹrẹ kébìlà táwọn afi ma kébìlà ni ìra ọ̀kan tẹ́ ń pè ní táwọn tẹ́ ń ná lọ́nà ọ̀sán pé wà bí nájì mi hùm yàtà dùn nájì mi ẹ̀ máa ń pè ní anájì mi falaka anájì mi lọ́kùtùbí so ìra wọn ní ẹ̀pa sàmàlì yàn lọ́wọ́ báyìí lápò òsì lọ́wọ́ so mẹ́ta ni ìra wọn ìbára hàn ìgbàlá mẹ́ta tí wọ́n tó tẹ̀lé tí wọ́n tó tẹ̀lé ra báyìí tí a bá ti ń ra mẹ́ta yẹn túmọ̀ sí pé sàmàlì yàn sọtí àwọn abátí máa bọ́ọ̀sì sí àbálẹ̀ dá àwọn jihad yòókù mà àwọn agbègbè yòókù mà á tún àpé ntọ́kọ bala apọ̀ òsì kíni apọ̀ ọ̀tún so that a lè àdáda a lè ṣe àdáyàrí ṣàkóná àti garba so inú kan tí èyàn lè fi èyàn lè àǹfààní látara ìmọ̀ pé èyàn ọmọ ìwà ara wọn so nípa kẹ́kẹ́bílà nípa ọjọ́ nípa oṣù ẹbẹ̀ lọ́bẹ̀. ra irun ẹlẹ́yìn ọ̀lẹ́rìnú yẹpẹ́ o ẹ̀yin ọdẹ nínú yàgbẹ́ rárá sọrí sáma ni wọn abẹ́ńlá mi yàtọ̀ dùn ìràwọ̀ sínú yàgbẹ́ sáma lọ́wọ́ wọn lọ kọ́ sànù wọn. tàlíkù dẹ́ nípa nǹkan tí àwọn dókítà kókó yà fún àwọn dókítà kúrò sọ́lẹ̀ kan chance fàyè dẹ̀ pé ẹ̀ tọ́ba ń tali. ọ̀dà as-salat fi rihalikum tí nàdẹ́nu bá dẹ́ pé hayya ala salat sọ yẹ as-salat fi rihalikum náà ni buyut ayé fi buyutikum so àti nàìjíríà irú wa yìí náà a nídìí ẹ̀ torí pé ọjọ́ ń rọ̀ ní ìlú wa kan so yẹ wa ẹ̀ẹ́dà tí tí anabi sọ́bẹ̀ sọ̀rọ̀ sára torí pé wọ́n gbọ́dọ̀ dájọ́ tí ó wà ní sẹ́ríà ó wà mọ́ àlàlà ṣùgbọ́n àlè máa ẹ̀ẹ́dà yẹn àlè máa hípa sí mọ́mọ́ so yẹ. لو ترفع في المعللات عله خالية من حكمة في الجملة وربما يعرضنا اطلاع لكنه ليس بهم ليس بهم تناو علم اي تبع بان كما اسو اي تبع ما ادك ان تكلف so irú ẹ ń dà yẹn asùnà pé ìbádà mi bẹ̀tẹ̀ pé ìbádà máa dọ̀ àwọn ọ̀sẹ̀fà kìlọ̀ àti sọ́dẹ̀ kan ìbádà máa dọ̀ bẹ̀ ọ̀rọ̀ máa pè ní gẹ́rù máa kú láti máa nà ìbádà gẹ́rù máa dọ̀ ọ̀rọ̀ máa pè ní máa kú láti máa nà èyí tá a mà dí tá a mà ń tọ́jú wá sáà bí tó fi ṣe tí wọ́n fi ṣe ṣe tí wọ́n fi ṣe ṣe ní májẹ̀mú tẹ́mi sí lófin èyí tá a mọ̀ ìròyìn ọlọ́yẹ sọ pé ọlọ́kùnrin mọ̀ṣákọ̀ ànàmọ̀ kàlàfin ni so that tọ́jọ́ bá pọ̀ ọ̀jọ̀ tó bá yẹ kó bá lé tutù yẹn ọlọ́yẹ ọlọ́yẹ kó nira bá yẹn àbọ̀lẹ̀ kó nira bá yẹn kan dúkìá yẹn kọ́dà bẹ́ẹ̀ pé wọ́n pọ̀ sínú ọkọ̀ yẹn ọjà lè lọ kírun níbẹ̀ tó yẹ pé tó bá ọlẹ́ kó dúkìá ọlẹ́ pa ọ̀run àbí kó bàjẹ́ sọyìn èyí ọ̀la ti wọ̀ ọ́nú ẹ̀ sọyìn wa ó ti wọ̀ ọ́nú ẹ̀ lọ́dún jábọ̀ àwọn afáàmì. wọn ni ẹ̀sọ́ tí fún ìlú mọ̀ṣá na ìgbẹ́ nǹkan tó lè jẹ́ wàhálà fún yà fún ẹgbẹ́ kúrò fún ọgbà tí ọlọ́run la pẹ̀sìn bọ̀ lọ́rùn so abitali so gẹ́gẹ́ ni lọ́dún jẹ́ pé àwọn afáàfin jẹ́ gbogbo òdì tó bá rọ̀ ní ogbà àsìkò ni lọ́dún jẹ́ pé mọ́dà táwọn tẹ̀lé màdìkí àwọn sọ pé ọ̀jọ̀ tó rọ̀ ní kíni o ní alẹ́ nìkan ni èyí tó bá rọ̀ lọ́sàn àti àárọ̀ kò wọ ọ̀dẹ kódà púpọ̀ torí pé kálukú ọmọ àrí ni pé ó ní ọ̀tẹ̀sẹ̀ bọ̀ ó ní ọ̀tẹ̀sẹ̀ bọ̀ ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ sọ ni pé tọ́ba ti wọ òjò tó bá yẹ kó bá pọ̀ nítorí àti pé ó lè kó nira bá wa àbí dúkìá wa ó gẹ́lẹ́ ní àbọ̀járọ̀ ni so irú hadithin a máa lò ó lè jẹ́ pé tí àwọn afáàrùn sọ gẹ́gẹ́ madam shabi àti hanabila so ìyá ọ̀rẹ́ pé tó tẹ̀wọ̀n jùlọ ní wàhálà àfẹ́ ráàyè kọ́sìn níbi ráàyè mi tí àmì ọmọdé ti ń jẹ́ nǹkan yìí kọ́nà kọ́ sàn kálukú lẹ́sàn rẹ̀. àgbogbo wọn máa kọjá sọ́dọ̀ àwọn àbá mi ìbéèrè sí àwọn àbá mi náà bàbá adáwò wí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí a sin òkú sí mọ́ṣáláṣí pàápàá jùlọ ní ibi tí ó gbòòrò sí kíbla. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وسلم. gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n islam ti ní ètò fún gbogbo nǹkan mọ́ṣáláṣí ilé ìjọsìn ni gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa tí a bá kú islam ti ṣètò ilé òkú lẹ̀ láfi ní makbara àyè ibi tí a máa ń sin àwọn òkú sí ká máa wá sin òkú sínú mọ́ṣáláṣí kò lẹ́kọ̀ọ́ kò dáa so wallahu a'lam. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. ẹ oníbẹ̀rẹ̀ yìí yóò bá lọ́kọ́ ẹni ẹ jọ̀wọ́ nínú àgbọ́yé ìtumọ̀ alukurani sédè yorùbá ẹ fi yé wa pé omi òkun pín sí ọ̀nà méjìlá fún àwọn bani israel ìbéèrè mi ni pé ṣé nígbà tí wọ́n fẹ́ kọjá sí òdì kejì odò yìí ni àbí nígbà tí wọ́n fẹ́ mu omi mọ̀rọ̀kẹ́ béèrè náà nù ìdáhùn ni pé méjèèjì náà ni tọ́ka bọ̀délé yìí tí mọ̀rọ̀kẹ́ nìyí ń rí fáàsì ni àyà wàkánà kóló kóló ẹ kàtọ́wòdì làwọn fíìmù eléyìí nígbà tí wọ́n ń la odò kọjá ni ni ọlọ́run ní ọ́ là sọ́nà méjìlá ònkàlùkù náà àwọn asibátuba ní israẹla sì ma ojú ọ̀nà tiẹ̀ àmì yìí tá a fà fi kún iná ìbẹnu suratul baqara náà wa idh istasqa musa liqawmihi fa qulna idrib bi'asaka al-hajara ẹ eh? fanfajara tina eh? ẹ mẹnhot nata asharata ayina ẹyin eh, bẹ nu suratul baqara nípa báyìí àtẹkẹni àtẹkẹjì òun la Al-Qur'ani ni tọ́ka bẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ní àyè tí o ti sọ ni. ẹ mo rò pé ìbéèrè zakatọ jáde lẹ́ẹ̀kan ni kásìgbọ́ ọmọ fi wà ń bẹ̀ mo rò pé àwọn alága try kí ọ̀rọ̀ ó fi débẹ̀ but kò tí ì débẹ̀ wọ́n láwọn tí ìjẹ́ ìmú yàn tó ṣe dandan ní orí yàn èèyàn gbọ́dọ̀ tó lérò wọn lèèyàn ń yọ zaka fún ẹlòmíì bí àlọ́ lélẹ́yìn náà tó ń jọ tani ìjẹ́ ìmú rẹ̀ ṣe dandan lórí yàn òun lèmi kàn fi kún un àwọn àfáà máa sọ precisely ọmọ ọmọ ọgbọ́dọ̀ yọ zaka fún bàbá rẹ̀ túláàsì ni tí bàbá rẹ̀ ọ̀nà tí ó lò tí ó jẹ ìwọ ọrùn rẹ̀ lọ́wọ́ bàbá ọgbọ́dọ̀ yọ zaka fún ọmọ ẹ̀ ọmọ tí ń ṣe ń bẹ ní kápá yẹn ni o kì í sọ tóun náà ti níyàwó tí tóun náà ti di bàbá àmọ́ lópin ìgbà tó ọmọ bá sì wà lábẹ́ tí ń jọmọ fún bàbá rẹ̀ bàbá ọ̀gbọ́dọ̀ wá pé gbogbo zakatọ̀ yẹ káwọn ẹrú ọlọ́run títí ọgbà kọ́ wá pé owó school fees àwọn ọmọ ló kù tí torí àwọn ọmọ yìí náà kú ní yọ ọmọ wa ṣe fatiwa fún rẹ àwọn ọmọ yìí náà kú ní àkọ́bá mo bẹ́ẹ̀ o ẹ̀kẹta ọkọ gbọ́dọ̀ yọ zaka fún ìyàwó ẹ̀ gbogbo tí ìyàwó rẹ bá ní ìdí dandan ni wà á fún un àmọ́ bọ́ bá ti lágbára mọ́ lèyọ́n fẹ́ kí ló sa àti ń bí ìyàwó rẹ bá béèrè pléènì lọ́wọ́ rẹ tọ́ mọ̀ kó o tó bẹ́ẹ̀ fún un bọ́ọ̀bá wa ní bọ́ọ̀bá yìí pé eh, lẹ̀kùn mọ́tò kan ni fún un túláàsì lèyí o àmọ́ ká wá pé yẹn eh, wọ́n lè yàn lè yọ zaka fún mọ̀lẹ́bí yàn náà kọ́kọ́ ọmọ wa lọ gbé zaka fún yàwó ọba múnú sẹ̀ríà o àmọ́ ẹ̀yin ya wa ó kù kan tẹ́yìn ọ̀fẹ́ béèrè ǹjẹ́ ìyàwó lè yọ zaka bọ́kọ bẹ́ẹ̀ ni kọ́ yọ dáadáa ẹ̀yin ya ẹ yọ zaka fún àwọn baálé yín ọba àmúbẹ́ lójú ayé anabu muhammad sallallahu alaihi wa sallam ìyàwó ọ̀kan náà àwọn àgbà sọ̀hábẹ́ tá à ń pè ní abdullahi ibn mas'ud radiyallahu anhu òun gan lọ́wọ́ àbí anabi níbẹ̀rẹ̀ torí pé òun lówó ọkọ rẹ̀ ò sì ní Ibn Mas'ud nínú àwọn tálíkà ọlọ́run ni àmọ́ ìyàwó yẹ ọlọ́run ṣe lólówó lọ́sọ̀lọ́m ní àdéhìí tó gùn kọ́dà Bilal lọ́rọ́sà anabi anabi rán padà pé àfikọ́ dáàkọ́ ẹ̀ ayu zayani faqalat Zainabu imra'ati Ibn Mas'ud ní kúkúrú anabi ní a lọ́ọ́ yọ zakani kọ́dà láàdá méjì lónìí ó ní ládàá zaka ó tún ní ládàá pé ẹran ara rẹ ọkọ rẹ lọ́nà lọ́wọ́ ẹ dákun ẹ̀yin ìyá wa gbogbo ẹni tọ́lọ̀ bá bùkún nù yín sàrà zaka obìnrin lè fún ọkọ rẹ ọkọ ni ò lè fún obìnrin ní zaka ìdí tó sì fa láti sọ yẹn lòun làwọn afa àti wílẹ̀ kan torí pé dandan ni kọ́kọ́ náwó lé obìnrin lérí kìí sì ṣe dandan ni kóbìnrin ọ̀nàwó lé wàláhù ta'ala àlẹ. nínú ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn olùkọ́ni sọ lẹ́ẹ̀kan wọ́n ní àwọn ń wádìí nípa ọ̀rọ̀ mọ́ṣáláṣí àwọn wá ń wá bọ́yá àwọn lè rí ìtumọ̀ mo rò pé láàrin ìṣẹ́jú méjì àwọn àdọ́tọ̀ mi mohammed abdulrahman alimam ìṣẹ́jú méjì masalasi èdè lárúbáwá ni ṣùgbọ́n èdè lárúbáwá tó wá látọ̀dọ̀ haúsá ni ọ̀dọ̀ haúsá ni yorùbá ti gba mọ́sálásí ìtumọ̀ masalasi. lédè haúsá ni pé mọ́sálájí tí ò sì sí lédè yorùbá. Lárúbáwá Haúsá náà gbà látọ̀dọ̀ Lárúbáwá ni mùsọ́lá ìyẹn pé ní ààyè tá a ti kírun mùsọ́lá àwọn ààyè tá a ti kírun so mùsọ́lá làwùsá mú mùsọ́lá ààyè kírun Haúsá wa sọ di mọ́sálásí gbàtí wàá sí chi nínú èdè Yorùbá làwa sọ di mọ́sálásí ìgbà tí ó sì sí lọ́dọ̀ tí wọ́n ń lọrin kò sí ṣí lọ́dọ̀ tí wa báwa ti ń pè ní lọrin lọ́hùn ní àárín lọ́hùn bẹ́ẹ̀ ni mọ́sálásí lọ́dọ̀ tí iléèkó bí ẹ sọ pé mọ́ṣáláṣí. àtẹ̀bí ẹ rí báyìí wọ́n ní kò sí jí lọ́dọ̀ wa la ṣe pé bẹ́ẹ̀ ṣùgbọ́n a máa ń ṣèdè kan pé bọ̀dá sọ́sọ́rọ́ tó ń ṣiṣẹ́ lọ́sọlọ́sọ lógún mọ́ ó ti yé yín síwájú kí alága tó dá the last question wọ́n ní àwọn bàbá wa ń jìran ìbéèrè kan lẹ́yìn bí wọ́n ní ṣé kára gbà wọ́n láàyè gẹ́gẹ́ bí pàmíṣàn látọ̀dọ̀ alága. jazakumullahu khairan èsì tí amir wa fọ nsìn òun náà ni òtún gáfárà yìí nítorí pé mẹsàájì òun náà ni mọ̀sálà àrè náà wọ́n dẹ̀ ti ṣàlàyé ẹgbẹ́ ọjọ́ òde kejì èé ṣe tí àwọn oníwàásí wa kò ṣe nígbà tí wọ́n ń pẹ́rọ̀ sọ ni wọ́n ń èé ṣe bí wọ́n ti ń pọ̀rọ̀ sọ mo ní pé ìbẹ̀rù èèyàn ni àbí ìgbẹ́ ọ̀rọ̀ sọ torí nígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ kí wọ́n wọ́n ní àwọn blame fáwọn kan pé ó lè ṣe imam mi ó lè ṣe jẹ wọ́n ń pọ̀rọ̀ yẹn sọ ni àyẹ̀yẹ wọ́n ní àwọn ní pé ìfẹ́ràn sọ́pọ̀ fún àwọn àfa ṣé nínú ikima ni àbí nínú bẹ̀rù ọlọ́run ni àbí nínú bẹ̀rù èèyàn ìyẹn ní ìbéèrè àkọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹnìkan pé tí kò mí létí ó ní irú èèyàn wo tàbí irú wáàsí wo tàbí irú àdúrà wo ńlá lè ṣe fún ẹni tí ó ń fa nínú ẹbí nígbà tó lọ tọrọ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹnìkan ó wá lọ bá àwọn kan pé tí lágbájá ọba ṣe nǹkan yìí fò owó rò pé ó sọ kátìkọ́lé pé ìyá ni ọlọ́lọ́ bá tó ń kọ̀ níyà ǹjẹ́ nǹkan bẹ́ẹ̀ dáa nínú ìsá. nípa tọ́jú ẹ máa ń tí àbàbà wa béèrè mẹ́tẹ̀ẹ̀ta náà ní bẹ mẹ́tẹ̀ẹ̀ta ni hekima ń bẹ tá a fi ṣe wá sí i ọlọ́run ló sọ fún alọ́pàṣẹ rẹ̀ pé id'u ila sabili id'u ila sabili rabbika bil hikmati wal maw'izati l hasanati wajadiluhum billati hiya ahsan hikima ọ̀nbẹ̀nbẹ̀ inú hikima òun náà ni kí òun wá ṣe ọgbọ́rọ̀ kalẹ̀ ní ìṣedéédéé bí yóò ṣe bá àwùjọ mu tí wọ́n sì gbọ́ yé nínú Qur'an náà lọ wà tọ́sọ yìí pé fasda bima tu'maru wa aridi anil mushrikin ẹ mushrikin nana ń bẹ ẹ wa aridi anil mushrikin ẹ ọdẹ fasda bima tu'maru kọ́ lamalẹ̀ ntọ́lọ̀ ń kọ́ láṣẹ kọ́ lamalẹ̀ wàhálà ni kò sí má kóláwa kọ́ jẹ pari fáwọn ọ̀sẹ̀ bọ́ <laughs> àbíọ̀tà nítorí náà gbogbo ẹ ní ń bẹ yàní tí ọba gbogbo tí a sọ ní ìsìn kò sí pé sọ ọ̀rọ̀ tọ́píìkì tí a fẹ́ sọ lónìí òun náà ni ipò wo ni ìmáàmù wà láti fi tún àwùjọ ṣe wọ́n sì mẹ́nu bá ń tọ́jú gbogbo bó ti yẹ kí ìmáàmù ṣe ojúṣe rẹ̀ nínú mọ́sálásí. No nípa tí ẹni tí ń ṣe rìgímà rìgímà ni kọ́ máa dìtẹ̀ láti fi ba ẹbí jẹ́ ẹni àṣepè sọni níwájú ọlọ́run àìbẹ̀bí jẹ́ o ẹbí tó bá ti tò kódà orin tí ń bọ̀ ló ń jẹ́nu mọ̀lẹ́bí wọ́n fẹ́ kó o fi sùúrù pèpè lọ síbi bí ó ti jẹ́ bẹ́ẹ̀ ti gbọ́ra ayé ṣe é tàtúnṣe ni ọlọ́ni wàtẹ́kùlọ́ alẹ́dí tẹ̀sá alúnàbíyí wàlàrà iná lọ́wọ́ kánà aleikum rọ̀kìbà. alibi sàṣà yìí náà sì sọ yìí pé wọ́n sọ tán ẹ̀ńtọ́ wa bá nàbí wa muhammad sàṣà tán nàbí sọ pé àwọn ń ṣe dáadáa sí àwọn fámìlì mi wọ́n sì ṣe tí ò dá sí mi ànàbí ni wọ́n máa ṣe dáadáa sí wọn bí ìgbà tó ń fún wọn lérúgbó náà jẹ ni tó náà máa ṣe dáadáa tiẹ̀ lọ kó sì jẹ́ torí tọ́lọ́ọ̀ sórí ẹ̀ńtọ́ ń pariwo pé kó fún ọ ní nǹkan kì í sọ̀rọ̀ àyàn táyé pé kálàmálẹ̀ kì í sọ̀rọ̀ àyàn ni kọ́ ràn ọ́ ni kó ṣe fún ọ dáadáa tó ni kó fi ràn ọ́ ìdáhùn tí dókítà wa aláró ti dáhùn àwọn tọ́jú ọ̀ràn àyàn lórí èèyàn òbí èèyàn ọmọ èèyàn ìyàwó èèyàn gbogbo ìwọ àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ wọn ni kó ṣe ẹ̀sánù sí ọ ni ẹ̀sánù ni kó ṣe dáadáa tó bá ní ìwọ ló tún súnmọ́ ti ṣe dáadáa sí tó bá ṣẹ́kù kìí ṣe pọ́ wà fọ́ ṣe tí ọba ti ṣe nǹkan báyìí fọ́ kínníkínní kò sí àká tó bàjẹ́ wọn náà lọ máa tó lọ wá tọ̀dọ̀ tiẹ̀ náà ọ̀rọ̀ àyìnkí kó fọ́ lówó ṣe dáadáa sí i pọ̀ kó o náà ṣe ọ kò sí inú ọ̀ràn yẹn tí fọ́ bọ́dà rẹ̀ tí ó sọ ẹ abábúrò mi lẹ ṣe fún mi ní nǹkan tí mo béèrè kì í sọ̀rọ̀ yẹn o ta ìpínlẹ̀ kí o yẹn lórí làwọn tá a kà sílẹ̀ ntí ẹni kó ṣe fún gbogbo àwọn yòókù ní gbogbo ntí òun náà máa fi so bí wọn pọ̀ tí ó máa ṣe dáadáa sí wọn àwọn yìí sùn súnmọ́ ju ẹlòmíì lọ wọ́n pe ó ti bí ìsí pé kọ́ máa se dáadáa sí wọn wọ́n sì pè wọ́n sí kọ́ páyọ̀ ọlọ́run kọ́ má da ìbírú tó bá fi sọ̀nà ilé ẹ̀tọ́ dàbírú ẹni àṣepè sọ ní ọ níwájú.